mo kì í kábọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlódùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì àbíọ́nà lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà orí ayélujára ni Koko Zaria ló ti wá sórí ìtàkùn ayélujára rẹ̀ láti kìlọ̀ fún àwọn ènìyàn pàápàá láti tún gbà wọ́n nímọ̀ràn lórí àwọn tí wọ́n pera wọn ní wòlíì àáfà àti babaláwo ṣùgbọ́n tó jẹ́ wípé èké ni gbogbo wọn ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn babaláwo àáfà àti àwọn tí wọ́n pera wọn lójìṣẹ́ olúwa yìí ni wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnu wọn ìran ẹnu wọn àti ohun tí wọn kò rí tí wọ́n ti fi da ọ̀pọ̀lọpọ̀ ìdílé rú ó tẹ̀síwájú wípé wọ́n ti kó ẹ̀yìn bàbá sí ọmọ kódà wọ́n ti ba àárín lọ́kọláya jẹ́ nítorí àwọn ìran gbogbo tí wọ́n rí ó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ rẹ̀ wípé òun kì í ṣàdédé wá sórí ìtàkùn ayélujára láti sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí bí kò bá nídìí ó wá sọ wípé kéku ilé kó gbọ́ kó sọ fún toko kí wọ́n kìlọ̀ fúnra wọn kí wọ́n sì ṣọ́ra gidigidi lọ́dọ̀ gbogbo àwọn tí wọ́n pera wọn ní òjíṣẹ́ olúwa ṣùgbọ́n tó jẹ́ wípé èké ni gbogbo wọn ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. wọ́n ti balẹ̀ onílé jẹ́ gan-an àáfàá pásítọ̀ ìjọba aláwo wọ́n ti balẹ̀ onílé jẹ́ gan-an torí àti jẹ àti mu ẹlòmíì ọlọ́run ò pé o ọlọ́kọ̀ ló pé o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká olórin àti agbórinjáde ni Don Jazzy òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ bí àna rẹ̀ ti rí Don Jazzy òun ló ń ṣe àfihàn ilé tí wọ́n ti gbé rí àti ibi tí màmá rẹ̀ ti ń dín àkàrà lásìkò tó ń gba agbègbè ibẹ̀ kọjá ó sọ wípé kò sí ẹni tó máa wà láyé tó máa ga tí ojú rẹ̀ kò ní rí ó ní pé àwọn ilé yìí tí ó nawọ́ sí lásìkò tó ń ṣe fọ́nrán fídíò náà ni ó ń sọ wípé ilé tí àwọn gbé nígbà tó ń wà ní kékeré àti apá ibìkan tí ìyá rẹ̀ máa ń dúró dúró sí láti ta àkàrà ó wá sọ wípé kò sí ẹni tó máa wà láyé tí ojú rẹ̀ kò ní rí o ẹ gbọ́ díẹ̀ nínú fọ́nrán náà. Apostle Don, <laughs> how does it feel to be back Don, in your hood? Um, this is actually the building you grew up. Yes, this, this, this is the one. Yeah. Wow. This is where my mom used to sell akara. Right, wow. Yeah. But well, they don't, they don't upgrade. They get kiosks now. <laughs> this is where they get better mom at this particular house. Wow. history. I hear you wound my leg that day. <laughs> Mm-hmm. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ di àsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń sọ ọ̀rọ̀ kò bá kùn gbé sí ọ̀làlọ́mí tí ó jẹ́ gbajúgbajà olórin tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Mr Zazu látàrí tattoo eléyìí tó lọ yà sí ojú ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ń sọ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ó burẹ́wà ó tún ní láti lọ kọ àwọn nǹkan tí kò dára sójú ara rẹ̀ ó tún wá rí ohun rere kan kọ̀kọ́ ju ìkà ti ilẹ̀ adúláwọ̀ bí a kò bá gbàgbé wípé níná lọ yìí òun ni Zazu lọ sí Cyrus láti lọ kọ àti láti lọ ya àwọn oríṣiríṣi nǹkan sí ara rẹ̀ tó sì kọ oríṣiríṣi nǹkan sí ojú rẹ̀ pẹ̀lú ó kọ ìkà ti ilẹ̀ adúláwọ̀ àti ìkà lásán àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sí àwọn ojú rẹ̀ gbogbo tó ń ti ara rẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ti ń fi ìkọminú tiwọn hàn lórí rẹ̀ wípé ọmọ Yorùbá àtàtà kì í hùwà gẹ́gẹ́ bí ẹni tí kì í ṣe Yorùbá nítorí wípé Yorùbá ló ní àṣà ló ní èdè àti ìwà bí àsìkò yìí awuyewuye sì ń lọ lórí ìtàkùn ayélujára àti bí àwọn ènìyàn gbogbo ti ń sọ òkú ọ̀rọ̀ sí gbajúgbajà olórin Mr. Z. Portable ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje mo gbà fún ọ ìwọ náà ló tó ṣe é tiẹ̀ dá yàtọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ lórí ìtàkùn ayélujára látàrí bí gbajúgbajà òṣèré ni Ìyábọ̀ Òjó ti darapọ̀ pẹ̀lú àwọn tó ń lo ìtàkùn gbọ̀ngàn lórí ìtàkùn ayélujára láti wọ oríṣiríṣi aṣọ láàrin ìṣẹ́jú péréte tí yóò sì dàbí idán lásìkò tí àwọn aṣọ náà bá pàǹpàrọ̀ lọ́rùn ẹni tó wọ̀ ọ́ tá kò bá gbàgbé wípé ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká gbogbo ló ti darapọ̀ pẹ̀lú ìtàkàngbọ̀n yìí tó fi dé orí Fúnkẹ́ Akíndélé tí òun pẹ̀lú ti ṣe irú ìtàkàngbọ̀n náà ṣùgbọ́n ní báyìí nígbà tí gbajúgbajà òṣèré Ìyábọ̀ Òjó fi tirẹ̀ sórí ìtàkùn ayélujára ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ń kan sáárá sí i tí wọ́n ti sọ wípé a mọ̀ pé nígbà tí wọn yóò bá ṣe tiẹ̀ tiẹ̀ yóò dà yàtọ̀ lé èyí tí òun pẹ̀lú sì ń dá wọn lóhùn wípé wọ́n ṣe é púpọ̀ ẹ díẹ̀ nínú fọ́nrán rẹ̀. boom yao kaa. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ẹ kú ìpalẹ̀mọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí gbajúgbajà adẹ́rìnpòṣónú orí ayélujára kẹ́sìnró pẹ̀lúmi àti ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn méjèèjì ti fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára wọn níbi tí wọ́n ti ń ya àwòrán ìpalẹ̀mọ́ ọjọ́ ìgbéyàwó wọn eléyìí tó dé tán yìí kẹ́sìnró pẹ̀lúmi ló sọ wípé ẹ nílè dúró wò tán tí àwọn àwòrán ọlọ́kanòjọ̀kan eléyìí tí à ń yà lọ́wọ́ yìí bá jáde nítorí wípé ìgbéyàwó wa ti súnmẹ́tílé ní tí ní kí wọn kú ìpalẹ̀mọ́ bí a kò bá gbàgbé wípé ọkọ rẹ̀ ni ó ti ṣe àpèjúwe ṣáájú gẹ́gẹ́ bí alátìlẹyìn ṣùgbọ́n tó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ológun ní báyìí ìgbéyàwó wọn ti kù fẹ́ẹ́fẹ́ ni àwọn ènìyàn sì ń kí wọn lórí ìtàkùn ayélujára wípé wọ́n kú ìpalẹ̀mọ́ ọjọ́ àkò láyọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń kan sáárá sí gbajúgbajà òṣèré ẹni tí ó tún jẹ́ ọkọ gbajúgbajà Tóyìn Abraham Ajayemi ìyẹn Kọ́láwọlé Ajẹyẹmí kú iṣẹ́ takuntakun eléyìí tó ń ṣe lórí ìtàgé Kọ́lá Àjẹyẹmí ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ látàrí bí ìkan nínú àwọn aṣojúlóge fún iṣẹ́ eré orí ìtàgé ti ń gbìyànjú láti fi ohun tí yóò pa ojú rẹ̀ dà eléyìí tí a tún mọ̀ sí ojú ológbò sí ojú arákùnrin náà láti lè jẹ́ kí ojú rẹ̀ tún máa wò bákan lójúnà àti lè jẹ́ kí ó ṣeé ṣe fún wọn kí wọ́n lè rí ohun tí wọ́n fẹ́ mú jáde nídìí iṣẹ́ pàápàá ní sinimá tí ó ń yà lọ́wọ́ Kọ́lá Àjẹyẹmí òun ni wọ́n ń fi ẹyinjú rẹ̀ ṣe àwọn iṣẹ́ idán náà nípa nípa fífi ojú ológbò ọ̀hún sí ojú rẹ̀ kí ó lè wà ní ìbámu pẹ̀lú iṣẹ́ tí wọ́n fẹ́ fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ni wọ́n wá sí abẹ́ fọ́nrán náà tí wọ́n sì ń sára sí wípé a ó ti ẹ̀ gbìyànjú láti gbé ojú rẹ̀ kalẹ̀ kí wọ́n tó máa fi ọwọ́ sínú rẹ̀ bí eléyìí ẹ wò díẹ̀ nínú fọ́nrán yìí. ìyá kí ọkọ wa di bíbá yẹn ẹ bá ah, ah, the black Move your eye. Move your eye. Move your oh, oh, you right ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọmọ ìjẹ̀bú àtàtà gan-an ló jẹ́ látàrí bí o ti ń gbé orúkọ ìlú rẹ̀ ga àwọn ènìyàn tí wọ́n jẹ́ olólùfẹ́ àti alátẹ̀lé gbajúgbajà gst king tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí bùgá ni wọ́n ti ń kí lórí ìtàkùn ayélujára rẹ̀ látàrí bí ó ti ń kọ àwọn orin tó rẹwà pàápàá lásìkò yìí láti fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí ọmọ ìjẹ̀bú àtàtà ó sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ọmọ ìjẹ̀bú ni mí bí gst king sì ti ń kọrin náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wá sórí ìtàkùn ayélujára rẹ̀ tí wọ́n sì ń kọ ọ̀rọ̀ ìw ìwúrí àti ọ̀rọ̀ tó dára fún wípé láti ara orin rẹ̀ gan ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti mọ̀ wípé ọmọ ìjẹ̀bú àtàtà ni ọ́ ẹ gbọ́ díẹ̀ nínú orin rẹ̀. telling me telling me by the way èmi ọmọ ìjẹ̀bú ìjẹ̀bú ọmọ alárẹ̀ ayé wo la ò jẹ́ rí tell them tell them let them know say wọ́n lé wọ́n ò lè bá. Them they serious that they emulate. They won't begin they imitate. Maybe someday they go graduate. Many many people no know how far Baba I see they go. Owó lọmọ Ijebu òṣì, Ìjẹ̀bú Ijebu Ìjẹ̀bú ọmọ alárẹ̀, kékeré Ìjẹ̀bú o, kékeré Ìjẹ̀bú o. want tó mọ̀ wá o. Àwọn tó mọ̀ wá o, àgbà ìjẹ̀bú o àgbà ìjẹ̀bú o àwọn alábòsí o. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta àwọn àgbà bọ̀ wọ́n ní kò síbi tí a ti kì í kó adìyálẹ́ àgò ló máa yàtọ̀ èyí ló dífá fún gbajúgbajà òṣèré Adédìméjì Lateef bí ó ti fi fọ́nrán fídíò súnkẹrẹ àti fàkẹrẹ sórí ìtàkùn ayélujára rẹ̀ tó wá sọ wípé ẹ gba òun o òun ti rò wípé kò ní sí súnkẹrẹ àti fàkẹrẹ lójú ọ̀nà kódà wọ́n tilẹ̀ sọ fún òun kó ń jẹun kúrò nílé ṣùgbọ́n òun rò pé orílẹ̀-èdè Nàìjíríà nìkan ni súnkẹrẹ àti fàkẹrẹ ọkọ̀ máa ń wà láìmọ̀ wípé ó tún dé òkè òkun pẹ̀lú débi wípé à àwọn ti wà nínú súnkẹrẹ àti fàkẹrẹ ọkọ̀ ọ̀hún láti bí ìṣẹ́jú mélòó kan ní ètò sì ń fún un ní kọ̀mínú wípé a kò sí ohun tí òun lè rà jẹ ní ojú òpópónà kò sí oní bọ́ọ̀lì bẹ́ẹ̀ ni kò sẹ́lẹ́pa kò sí oní búrẹ́dì àti olómi tútù ó wáá sọ wípé kò síbi tí àtìkí kó adìyẹ alẹ́ aago ló máa yàtọ̀ ẹ wò nínú fọ́nrán rẹ̀. èmi mọ̀ rí ọlọ́run rí o kò síbi tí kinní yìí ò sí o ẹ gbà mí o òun la kò sí yìí o a ti wà nínú ẹ̀sìn ó ṣe díẹ̀ o. London Ìbàdàn express rẹ o òun lógun lọ rọgbọrọgbọrọgbọ yìí ah wọ́n dẹ̀ sọ fún mi o wọ́n sọ fún mi kí n jẹun ká tó kúrò nílé o kíyàn má tiẹ̀ lè ṣàgbákò oní búrẹ́dì àbò lákàrà kíyàn má lè ṣàgbákò oní gálà làkàṣẹ́rà láàrí yìí ọ̀rọ̀ wá ṣe jẹ́ ọ̀gbẹ́ ló ń gbẹ́mí kí n tiẹ̀ rò ní pure water tí mo lè kì mọ́lẹ̀ kó tiẹ̀ sá kò sí sensation pé nǹkan kan sáré tẹ̀lé mọ́tò mi kó má sọ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá oga make you buy for me now oga make you buy. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà òṣèré Fẹ́mi Adébáyọ̀ òun ni ó ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti máa gbé oríyìn fún ọmọbìnrin ilé tí a mọ̀ sí Constance tí ó jẹ́ olórin lórí ìtàkùn ayélujára rẹ̀ látàrí bí ọmọbìnrin ọ̀hún ti yí orin gbajúgbajà olórin tí wọ́n ń sọ lọ́wọ́ ni Àṣàkẹ́ tí ó pe àkọlé rẹ̀ ní dọ́ọ̀lù padà sí ọ̀nà tirẹ̀ tó sì jẹ́ kí orin ọ̀hún dùn mọ̀ràn ìmọ̀ràn bí ó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe Fẹ́mi Adébáyọ̀ nìkan ló ti ń kan sára sí ọmọbìnrin Constant Ọlátúndé yìí báyìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin bẹ́ẹ̀ ni wọ́n ti ń gbé oríyìn fún tí wọ́n ṣe ń ṣe àtúntẹ̀ fọ́nrán fídíò ọmọbìnrin ọ̀hún sórí ìtàkùn ayélujára wọn láti fi ìdùnnú àti ayọ̀ tí wọ́n ní bí ọmọbìnrin ti lo ọgbọ́n àtinúdá tirẹ̀ láti ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ orin dọ́ọ̀l tí í ṣe ti àṣàkẹ́ tó sì sọ di orin tirẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kan sáárá sí ẹ wò díẹ̀ nínú fọ́nrán fídíò Constant Ọlátúndé. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní.